الحمد لله الذي جعل القبر مهوى كل حي والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́fún ọlọ́wọ́ba ọba أبا الله tí ó ṣe sàárè ní ibò padà sí gbogbo tí ń sẹ̀mí gbogbo tí ń sẹ̀mí pátá wọn padà bò ó mọ́lẹ̀ ọba aláàtọ̀ pọ́n wálé ló fi ní ká máa bora wa mọ́lẹ̀ ká má bàa márùn ká má bàa di wàhálà fáwọn ará yé yọ̀ọ̀dà kalẹ̀ dúpẹ́ fún ọlọ́run ọba náà ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀ ọ̀rọ̀ tó dáa jù téèyàn máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú Qur'an ojú ọ̀nà tẹ́yìn máa ń tọ̀ lérí ẹ̀sìn lérí ìlànà ayé òun náà ni sunna anabiwa muhammad gbogbo ẹ̀sìn tó máa gbé kalẹ̀ táwọn ní ká fi súnmọ́ láwọn ọba tá àbá rẹ̀ nínú kòránà àtàdísì ìwọ̀n ètò ẹlẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè é àdájálẹ̀ àrọ́dàrọ́dà ẹ̀sìn kọ́lọ́mọ́sà sọ́ni kọ̀ọ̀kan wọ́n ń bẹ̀ mo kí gbogbo àwọn aráàlú ìròkùn mo kí bàbá ìmáàmù àgbà àti gbogbo àwọn tí wọ́n rólé fún wọn mo kí gbogbo àwọn àgbàlagbà àwọn baálẹ̀ baálẹ̀ àwọn gbajúmọ̀ gbajúmọ̀ àti gbogbo àwọn àlùfẹ́sìn tí wọ́n dìde ní ìlú ìwòpín àtàwọn tí wọ́n dìde ní ìlú ìjẹ̀bú òde ọlọ́mọ sábàánú wa pẹ̀lú gbogbo yín o ọlọ́mọ sàlẹ̀kùn dáadáa fún gbogbo àwọn bàbá wa àti gbogbo àwọn ìyá wa àti gbogbo àwọn brothers and sisters Islam kọlọ́mọ aláàánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọlọ́mọ sàdíágùn lẹ́mí ẹ̀sìn ìwà tábà wa parí ọlọ́mọdé arẹni tó gbọ̀ wá láṣìírí wọ́n jẹ́ sọnù wọ́n jẹ́ wọn wọ́kùn wá tì í ọjà jónámọ́lé ọjà bómi lọ ọlọ́run mọ́sá dàwà papọ̀ máwọn ẹni rẹ inú mọ́tò wàrà àwọn mùsùlùmí ọlá agbára ọlọ́run ọba wa ẹ̀rọ màá yá mi ẹ̀sìn wa alimakubaratu fi islami fawaiduha lílẹ̀ àmúwáti wal àhìyáyì ètò wọn ní kí n gbéyàwó ní àárọ̀ yìí òun náà ní kí ni pàtàkì ìtẹ́ òkú nínú islam kí láǹfààní tọ́wọ́ ń bi ká nítẹ́ ní gbogbo àwọn ìlú mùsùlùmí àti gbogbo àwọn agbègbè kí ni àwọn àǹfààní táwa tí ajé àlàyé tá a jẹ tá a bá níbẹ̀ àwọn àǹfààní tá a máa rí kí ni àwọn àǹfààní tí àwọn òkúta gbé lọ tẹ́ rí nítorí pé sunna nabi muhammad sallallahu alaihi wa sallam ẹni bá ti mójútó yóò ra àǹfààní ayé ń bẹ àti àǹfààní ọ̀rọ̀ alaislamu dínú shamilun ya'tani bishuruni almuslimi hayyan wa àwọn olùfọ́ wa wọ́n ní ẹ̀rí ẹ̀sìn islam tọ́lọ̀ ní káwọ́ máa ṣe ẹ̀sìn tó kó gbogbo nǹkan sínú ni gbogbo tá a fẹ́ nígbà tá a wà láyé ó ti ṣàlàyé ẹ̀ tá a bá sí láyé bí wọ́n ṣe sọ̀rọ̀ wa gbogbo ẹ̀ ti wà nú ẹ̀ wàá kàmàlẹ̀ alimusulima ayé àwọn ọmọ yìí ta islam yìí ṣàpínlẹ̀ wa nígbà tá a wà ní ayé bàbá tó ń lò fún tóbi bọ́ báwọn yóò ṣe bò wọ́n láṣìírí bí wọ́n ṣe kún wọn lé nínú ìpọ́n òkúlé òun náà ní ká gbé lọ́tẹ́. ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀sán náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá ní wa laqad karramna bani Adam ọlọ́run bá ní àwọn ọmọ anábì ádámà àwọn ọlọ́run bá sàpọ́nlé wọn ọlọ́run ayé ọmọ yìí ta ọlọ́mọṣà sàpọ́nlé ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run bá ọlọ́run bá wa al-maqbaratu ẹ̀rọ nílùú òkú àti gbogbo àwọn ọmọ àyá mi ta wá láti gbogbo ibi tá wá ẹja lọlẹ mọ yìí tí wọ́n ń pè ní ìtẹkùn cemetery ìyá makanu tó di fanu fún ilẹ̀ àmúwátú lẹ́yìn fún àjẹsáàmìhìn òun náà ní ààyè kan tá a máa ń kó àwọn òkú lọ àwọn èèyàn tẹ́mi bá ti bọ́ lọ́rùn wọn láti lè bá a lọ fún wọn pamọ́ síbẹ̀ títí tó fi di ìjọ́tọ́ lọ́wọ́ bá aláìkú wọn dìde gbogbo àtàbà dìde kọ́lọ́mọ́sá fi asúnà àwọn ẹni rẹ̀ wọ́n wúwa awwalu manazil al-akhirah ẹ̀rí àyè yìí òun náà ni àkọ́kọ́ ibùdó sí tẹ̀yìn bá lọ sí àkhírà ìmọ̀ ara ọ̀dọ́ tó mi ọ̀yá àgbẹ̀ jẹ́nà wọ́n bá rí àwọn òkú tó ń sẹ́kalẹ̀ yẹn bá a ṣe rí wọn tí wọ́n bọ̀ wọ́n mọ́lẹ̀ yẹ àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n sẹ́jẹ́ pé wọ́n wà nínú àbàtà àlìjẹ́nà wọ́n wà nínú ah, barzakh wọ́n wà ní àkùn ní fòdì ayé ya'ishuna fihi hayatal barzakh àwọn èèyàn máa sẹ̀mí láàrin ilé ayé sọ̀run onímọ̀pẹ́ ní al-barzakh wọ́n máa wà nínú gbádùn àwọn òfurata mi ò fara náà rẹ̀ sàárè ló ṣe wà mí àwọn míì wọ́n wà nínú ọgbọ́n ya ọgbọ́n náà ní kọ́lọ́mọ́sọ̀ tiwa níyà al dínú rahma dínú karama ẹ̀rí ẹ̀sìn Islam ẹ̀sìn àpọ́nlé ni ẹ̀sìn àánú ni káwá sí òkú sí àwọn itẹ́ dẹ́fúnilá muwaati filimakubara ní jamani Islam wọ́n ní wọ́n wà nínú ẹ̀wà Islam gbogbo ẹni tí wọ́n bá gbé lọ́tẹ́ ẹni ìwé tí wọ́n sin ọ́ sí wọn ṣàpọ́nlé rẹ̀ gẹ́gẹ́ bí sunna òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn míì àwọn máa àwọn òkú wọn tó bá tó kú báyìí wọ́n fi kóra wọn la wọ́n sì sáná sí wọ́n jó wọn tí wọ́n jó nígbà tí wọ́n bá ń wé ẹran tó bá di èédú tán wọ́n wà rọ sínú ìgò wọ́n fi kọ́lé ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ àní bàbá bàbá wọn òun làbí kọ́ bàbá títí ẹ̀ òun náà làbí kọ́ yẹn ìyàwó mi lọ́kàn lọ́kàn Allahu akbar wọ́n sùn wọ́n nígbà tí wọ́n bá jó nǹkan àwọn míì àwọn ò dùn tiwọn wọ́n dùn sómi wọ́n dùn sómi ọlọ́run Allah subhanahu wa ta'ala nígbà tó wọ́n fẹ́ sànù wa ọwọ́ sọ fún náà Al-Qur'an Al-Karim sọ́ọ̀tù Taha àyà fifty five ọlọ́run bá ní minha eh, khalaqnakum ọlọ́run bá ní láti inú ilẹ̀ láti dá yín wa fiha nu'idukum inú ilẹ̀ náà ládàá yín padà sí o láti fi pọn wọlé náà wa minha nukhrijukum taratan ukhra ọlọ́run bá ní ibẹ̀ náà láti bí ọtọ́ lọ́wọ́ ti dájọ́ ọlọ́mọṣàjọ́ rọ̀ wọ́ọ́rọ̀ ọ̀rọ̀ ńjọ́ náà ọlọ́mọba Allah subhanahu wa ta'ala nígbà tí ń sọ̀rọ̀ wípé àwọn ọmọ èèyàn orí ń fún mọ̀sẹ̀bílì sára ọlọ́mọba ní ojú ọ̀nà tá a gbà wálé ayé abẹ́ ìyá wa ọlọ́mọba ní òun lòun ní ọ̀rọ̀ ọ̀run ibi ọ̀gbá ọ̀gbọ́ mi èèyàn àmọ́ ọlọ́mọba yẹ sára òun ló ṣe rán nígbà tí ń sọ̀rọ̀ ọlọ́wọ́ ní fún máa máa tàwù ọlọ́mọba ní yín pa ọmọ èèyàn tí mo mú wá sílé ayé yẹ̀ wọ́n yín pa ọ́ ẹni tó ní kọ́ jáde yẹn tó ṣe ní jáde rọrùn yẹn fún màmá tàwù ọlọ́run bá ní ẹni yẹn náà ni wọ́n padà pa á ní fún àkàdára ọba yìí náà ni wọ́n sọ dòrò sáré. ẹ jẹ́ pé ọlọ́run bá àlá ó ti ní pílánì fún wa lérí bàbá jáde láyé tán ibo ni wọ́n sì wá sí. táàpù mọ̀ pé mọ́kàrà ìtẹ́kùn ọlọ́run bá àlá òfurá rẹ̀ ọ̀fẹ́ ká ní. ọgbà tó ọlọ́run bá ní alahakum atakaso ọlọ́run bá ní kípọ̀ púpọ̀ kípọ̀ ojú kòkòrò ayé ọlọ́run bá ní kó tọ̀jẹ̀ báyìí alahakum azikirila alahakum atakaso ana ibadatila alahakum atakaso antaatila ọlọ́run bá ní kí ọkọ̀ pọ̀ kọ́pọ̀ yìí kì í bọ̀rọ̀ ọlọ́run ní oṣù wa kú tọ̀jẹ̀ ẹ̀ wà á rántí ọlọ́run mọ́ ẹ̀ kẹsìnkún mọ́ hàtà túmọ̀ lè mọ̀ kọ́ńtẹ̀rẹ̀ àtàsóró tó mọ́lùmọ́kọ́ọ̀bẹ̀ títí tẹ́ ẹ fi wọ àwọn ìtẹ́kùn lọ mọ́kàbàdà tó mọ́kàbàdà tání mọ́kọ́ọ̀bẹ̀ àdìpẹ́ ọlọ́wọ́ bá aláàfin ara rẹ̀ gan wọn gan ti fa ṣètò lẹ̀ wípé àádé àwọn àbí táwọn àfikún ni táwọn sin òkú wa sí. mọ̀ṣọ̀rọ̀ ayé tó wà lọ́mọkàbàdà tí lílì mùsùlùmí ẹ̀ rí ká máa gbókù lọ sí tẹ̀yìn bókù bá ti kú ká sì wẹ̀ ká fọṣọ sí i la káfíńpà fún mùsílà kádìí kádìí káwá gbé gún ní kọ́kọ́ lọ́rùn kágbé lọ́wọ́ bíbẹ̀ bá jìnnà ẹgbẹ́ ìṣinú e mọ́tò ká máa gbé òkú lọ́tẹ̀ yìí min sunnati nabawiyya sharifa ó wà nínú ojú ọ̀nà anábìwá muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ìtẹ́ ẹ̀ gàgà òun náà ni ilé wa bùrùtùnà al-abadiyya ad ìtẹ́kùn gangan ní ilé wa òun gangan ní ilé tọ́lọ́wọ́n bá aláàtì kò sí kalẹ̀ fún wa ẹ̀rí ilé tiwa yìí tá a kọ́ yìí oye ìbúrò tó mọ̀ kọ́ta àwọn ilé tá a gbọ́dọ̀ fásitì díẹ̀ àwọn àlàyé ló nílé sọ́ríwájú ilé ẹ̀yìn ilé ẹ̀gbẹ́ ilé àwọn àlàyé wọn ní wọ́n máa pààkì mọ́tò síwájú ilé wọ́n máa ṣèjọ́ ńbẹ̀ wọ́n máa mọ̀kọ́ àwẹ̀ ẹ̀yìn níwájú ilé lẹ́yìn ìkùlé wọ́n fẹ́ dáná àwọn lẹ́hàá ẹ̀hẹ̀ ìtẹ́yìn bá ti kú òun ò ní kankan ṣe ń bẹ̀ mọ́ àgbélọ́lé títí ẹ̀mí káwọn ará àlàyé káwọn lè ráyè máa lo àwọn ẹ̀gbẹ́ ilé iwájú ilé kọ́mọ́dé pé wọ́n jáde lórí yọmọ kẹfẹ́ bọ́ sáré ilé àlàyé ọ̀tọ̀ ilé òkú ọ̀tọ̀ nísà tí wàá dà pọ̀ àwọn akó àwọn òkú akó wọn sílé àlàyé amọ̀fin dà wọ́n láàmú. alákọ̀ọ́kọ́ tí ó yà á mọ̀ yìí pé ìtẹ́ ọwọ́ àdínú tá a nábì anabi sàfàlà ja'ala rasulu makana makana lil maqbarati albaqi' tudfanu fihi amwatul muslimin sahabati alladhina matu fil madina wọ́n ní ẹ̀rí àkọ́kọ́ káfùn àfọ́dá kánítẹ́ káṣí máa tọ́jú ẹ̀ káṣí sàkólé kan lérí ẹ̀ káṣí máa kó àwọn òkú wa lọ́bẹ̀ ẹni pé gbà anábì gbé Madina tí wọ́n kọ́ mọ́ṣáláṣí tán anábì ya àyè kan sọ́tọ̀ ọjọ́ pé ibẹ̀ ni wọ́n máa kó àwọn mùsùlùmí lọ tí wọ́n pè ní alibakẹ́ alibarika alibakẹ́ àwọn tá a bá lọ maka tá a fẹsẹ̀ ara lọ madina tá a bá ti sálámà sí anabi ta kí anabi ta tá a sì kírun mọ́sálásí madina iná àwọn fìyàrá ti tá a máa ń ṣe ẹ àdè wo jama ẹ àdè alibakẹ́ ibi tí wọ́n sin ọ̀pọ̀lọpọ̀ àwọn sahaba tí wọ́n gbé ní madina sí anabi ni máa lò tẹ́lẹ̀ kó tó di pé anabi kú àfọwọ́ àbúrò rẹ̀ rà rọ̀jà lọ́wọ́ àná ọlọ́run bá yọ́nu sí i wọ́n ní anna imuratan sauda kana ti takun mulmasida àwọn náà tún yóò yé wa nínú hadith wọ́n gbà wá ipò arábìnrin kan bẹ èèyàn dúdú ni ìmọ̀ ń gba masalasi anabi òun ni masa bójútó ẹ̀ ọ̀fọ̀kọ̀dà ha rasulillah sallallahu alayhi wa sallam anabi wa rí arábìnrin yìí kọ́ wa gba masalasi fasala aniha anabi wa béèrè nípa ẹ̀ ìgbà arábìnrin tí wọ́n gba masalasi kọ̀ kọ̀kọ́ lu mátẹ̀sì wọ́n ní arábìnrin yẹn wọ́n ló ti kú ó ti kú anabi ló kú abala kúntùmọ̀ àdàntùmọ́ni ayé àdàntùmọ́ni anabi ní ẹ wájú mà ẹ kílódé ẹ jí mà kílódé ẹ jí mà anabi ní ọyà ẹ̀sùn níbẹ̀ ẹ̀sùn níbẹ̀ ẹ̀sùn níbẹ̀ allah akbar ìtẹ́ wo làwọn náà fẹ́ lọ ń bí ọlọ́run ti sànà wa ní ìlú òwò tí ti ní àbí tó wọ́n láti sọ̀rọ̀ pàtàkì rẹ̀ kì í fẹ́ máa o kì í ṣe pé afẹ́ máa ṣe kí ni afẹ́ máa gbèsù síbẹ̀ kí ni afẹ́ máa gbèsù síbẹ̀ àwọn èèyàn. torí pé sẹ́yìn bá ti kú ànálù máa ń pàṣẹ ká máa gbé lọ sí pẹ́ẹ́lí. àdébí ní kílódé àṣọ fún mi pálábẹ̀rẹ̀ yìí kú àdébí ní sún tẹ́ nígbà wọn adé tán àdébí ní dùnú ní alákọ̀bẹ̀rẹ̀ ha àdébí ní ẹ̀sọ́ sàárè rẹ̀ fún mi láàrin àwọn sàárè tó wà lẹ̀ àdébí ọmọ tó anabi lẹ tọ́ka sàárè rẹ̀ sí mi fàdàlóhu fasọ́là àléha fún makọ́lá iná ha bìbí kúbúrọ́ mọ̀mọ́lú àtún gbólúmọ́ àlà àhàlìhà anabi ní ẹ tọ́ka sàárè rẹ̀ sí mi wọ́n ní sàárè anabi wá dúró anabi kí wọn ó kí wọn sí la sáà tí mùsùlùmí bẹ́ẹ̀ ní jẹ́mọ́ èyí lè ha bìbí kúbúrọ́ ìrún tẹ̀yìn òkè yọ jẹ́ ìrún òkú ni o kìí ṣe ìrún wákàtí márùn-ún àbí náfìlà o. àdébí ni iná àlẹ́ ìkúbúrọ̀ mọ̀mọ́lúwà àdébí ni ẹ̀rí àwọn sàárè tọ́pọ̀ rẹ pẹ́tẹ́ yìí mọ̀mọ́lúwà bílmà àdébí ni òkùnkùn òkùnkùn pọ̀ ń bẹ̀ gan-an ala ali ha àwọn tó wà ń bẹ̀ wọ́n bẹ̀ ní òkùnkùn fàyínà láta ala yunawuru ha lahun bisalati alayhi àdébí ni ẹ̀wárí ìrún tí mo kí àtàdúrà tí wọ́n ṣe yìí ọlọ́run ọ̀tàn mọ́lẹ̀ sí gbogbo sàárè yìí pátápátá rọ̀wáwò muslim ìmáàmù muslim ló dékè ní olóògbà hadisi náà wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. ẹlẹ́kẹ̀ẹ́ta nínú àwọn náàfin mọ̀ṣọ́rọ̀ ayé yẹtu alimakabara قالت أمنا عائشة رضي الله عنها يا وعائشة لقب يونس وني خرج رسول الله صلى الله عليه وسلم وني النبي ànábì wà lọ́dọ̀ yàwó Aisha zata lailati ànábì wà jáde lóru báwo ni mo ṣe jáde yẹ fàlùfàlù tó bari rà ta sí àṣàrí yìí ìyàwó Aisha ní gbà ànábì jáde lóru ọ̀dọ̀ yàwó Aisha lórí orun kànjọ́ náà ìyàwó Aisha ni mo wá rán barira barira yẹ oúnjẹ ọmọ ọ̀dọ̀ ipe kó bá wọn tapàṣẹ ànábì lọ ipe kó wọn wo pété ànábì wọ bóyá olùkọ́ ànábì yìí lọ́dọ̀ sọ́dọ̀ àwọn ìyàwó mi ànábì yìí ti ṣe báyìí ibi wọn bá ti kàn ibẹ̀ ni máa ń ṣe kíni ibẹ̀ ni máa ń jòkó sí ìtàkùrọ̀ ayé nàdá àbá bàríyà àbámi wo ibi lànàbí gbà lọ kọ́lá ti fasalaka nahwa bàkẹ́ ìlúgbàrúkadì tọwọ́kọ̀kọ̀ sí adìyẹ bàkẹ́ ìyẹn fún mọ̀rọ̀ fàyàdé ìyẹn fún mọ̀sọ̀rọ̀ bàríyà lọ́ba bẹ̀rẹ̀ sí wà nàbí káàkiri ọwọ́ àrí ànàbí lọ́ọ̀kan torí pé bàkẹ́ ìtẹ́ olùmọ̀ọ́ ṣe lànàbì ti lọ òun wá ń wò òun á rí i pé ìtẹ́ ti lànàbì ṣe kí ni ibẹ̀ lànàbì lọ ó lànàbì dúró ní etí ìtẹ́kù ànàbì wa ṣe kí ni ọgbọ́rọ̀ rẹ̀ sókè ọwọ́ ṣe àdúrà fáwọn tó wà ní tẹ́ lẹ́yìn náà ànàbì wa padà fọ̀rọ̀jà àti ìlà bàrẹ́rẹ́ ta yàrá ìṣàníwọ̀n wà lè bá bàrẹ́rẹ́ àti bàrẹ́rẹ́ bàrẹ́rẹ́ o ibo la anabi gba lọ fọ akabada ti ni o lọ wa sọ fún mi pé itẹ la anabi lọ o anabi ọlọdọ àwọn ìyàwó mi o itẹ lọ lọ o bàkẹ́yìn táwọn ọlọ́kan ibi la anabi ti ń bọ̀ ìyàwó Aisha nígbà yẹn la sọ fún mi bẹ́ẹ̀ ọlọ́mọ asipaatu sàátù nígbà tí ilẹ̀ wa mọ́ mo wá pé ọkọ mi anabi wa Muhammad sallam ipe owó ìjísọ ọlọ́wọ́ ba ibo lọ wa ọkùnrin ya Rasulullah ayé na kọ̀lẹ́tà láyìlá níbo lọ wa lálẹ́ àná lórí tó jáde àjọsùn náà ni ọba jáde níbo lọ́lọ́ anabi ni bọ́ọ̀sù ilẹ̀ ìgbàkẹ́yàyé ní o sọ́lé àlehìm anabi ni bọ́ọ̀sù ayé bá àtàn ní lọ́hùn subhanahu wa ta'ala anabi ni wọ́n gbé mi dìde ni ọlọ́run gbé mi dìde ó jí mi ìpéyọ́yá lọ́ba kẹ́ẹ̀ lọ́lẹ̀ ń ṣe àdúrà fún gbogbo àwọn táàbù mọ́lẹ̀ ńbẹ̀ eléyìí jẹ́ yẹ wáyé pé ìtẹ́wọ́ alásìkò anabi anabi àti máa lọ bẹ̀ àmọ́ àlẹ́ lẹ́yìn náà ya'ufu an-nabiyyu sallallahu alaihi wa sallam ar-rijala ala ziyarati al-qubur ara bá fi mọ̀ pé ọ̀dà kánítẹ́ àti pé ìtẹ́wà lásìkò ànábì òun náà ni pé ànábì a máa sọ fún gbogbo àwọn tọ́jọ́kùnrin pé ẹ máa lọ lè bẹ àwọn ìtẹ́wò ẹ máa lọ lè bẹ àwọn ìtẹ́wò ẹ máa lọ lè ṣàdúrà fún wọn. òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa zoro kubura ẹ máa lọ sí itẹ́ ẹ máa lọ lè ṣàdúrà fáwọn ní àwọn tó wà ní tẹ́ fàyínà ṣe rí ìmáa lọ sí itẹ́ yẹn ẹ tó ṣàtúrò kùmùrà àṣùrà yóò máa ran yín létí itẹ́ iná ẹ̀yin náà padà dára wọn yóò máa ran yín létí àlà àṣìrà yóò máa ran yín létí ikú ó fi ṣe pé ọ̀rọ̀ ayẹni gẹ́gẹ́ bí hadith anabi wa muhammad sallam àwọn àfi ní ziyaratu al-maqbara sunnatun mu'akkada anabi ní zoro asẹ́ni anabati pasibahu èèyàn gbọ́dọ̀ mọ́ mójútó anabi ní ma lọ tẹ́ sunnata kan nípa ni tọ́ gbogbo àwọn ẹ̀rí ta kó lẹ́mẹ̀rẹ̀ rẹ̀ yìí ojú yẹ wáyé pé ìfẹ́ ń bẹ lásìkò kínní lásìkò anabi wa muhammad sallam àti anabi máa ń ro òkú àwọn mùsùlùmí lọ tọ́ sọ̀rọ̀ ìlú makabara ti lèlè àmúwá ti wọlé àhìyá ẹ wàá rí ìtẹ́ yìí àǹfààní wo ni òkú ọ̀jẹ̀ tábàgbé lọ́tẹ́ tọ́jà pé kò lè rí àǹfààní yẹn níbi omi ìjọba fìkínní tó bá wà lẹ́yìn náà wá kí anítẹ́ táwọn òtí kú àǹfààní wo làwọn náà jẹ tábà nítẹ́ alákọ̀ọ́kọ́ ìtìbá òfin nàti lẹ́yìn nàbí ẹ̀jẹ̀ alẹ́ lè makabara ta máa wọlé mùsùlùmí alákọ̀ọ́kọ́ ni pé à ń tẹ̀lé súnà àwọn alẹ́ àyè tá a bá nítẹ́ à ń tẹ̀lé súnà bá a ṣe ra itẹ́ yẹn sìn súnà nábì la ṣe kíni ìlà ń tẹ̀lé ẹni bá ń ṣe súnà yọ gbalada lórí gbalada yọ gbalada àwọn òkúta kó lọ ìyá tèmi ọlọ bàbá tèmi ọlọ àfa tèmi ọlọ ee kọlọmọdé àwọn ọmọ wa kọlọmọdé wọn ṣáájú wa ee kọlọmọdé sàdáwò fẹlẹ mi ọmọ rẹ lọ káma kó àwọn ọmọ lọ yìí àti ìyá òsùn nàní àwọn náà àtúnjẹ kí fúnà nábì kọ́ máa parẹ́ àwọn náà ó sì kí ni àgbàládá àwọn tá a kó lọ àwọn náà ṣèkí ni àwọn náà gbàládá ẹlẹ́gbẹ̀ sọ́lẹ̀ yìí pé ìfẹ́ni ẹgbẹ́ mi lọ òun náà gbàládá látara súnà yẹn ẹlẹ́ẹ̀kejì pẹ́sìtẹ̀ fún ìdòdò àmọ́wá tó gbogbo ayé záìrín wọ́lé musa yìí gbogbo ẹni tàbá gbé dé tẹ́ tàbá sí síbẹ̀ àǹfààní tí ó jẹ náà ni pé gbogbo àti wọn bá wà ń bẹ̀tẹ́ wò sábà fún anábìtì kọ̀mọ́dé gbogbo àtàwọn abákòrò àwa lọ láti sukù láti lọ láti mọ́sálásí ni o àwọn jàmá àdúgbò ni o àwọn àwọn tá a jẹ́ àwọn ọ̀rẹ́ làkàwọ́ pé ẹ̀mí ìfẹ́ lé púpọ̀ ẹ̀dí ara ti àkàrà ọmọ ya ẹ̀kọ́ mọ́tò yìí ọ̀yà ẹ̀dí àlọ́ àwọn bí hundred fifty gbogbo àwọn tá a máa lọ lè bẹ̀tẹ̀ wò àwọn ọmọ sukù àwọn ọmọ dáfà ẹ̀ máa kó wọ lọ́tẹ́ àmẹ́bí ló ní ká máa lọ lè bẹ̀tẹ̀ wò ìfẹ́ yóò máa ràn wá létí Eh, eh, eh, wàhálà ayé wàhálà yóò máa mú ayé túyẹ́lẹ́mí wá òkúta bá ti wá gbé débẹ̀ yóò wá ṣàǹfààní pẹ̀lú àdúrà wa tí a lọ lè fẹsẹ̀ wò lẹ́yìn náà àwọn tí wọ́n gbókù wa ẹlòmíì òde tẹ́rí àfijọ́ tí bàbá rẹ̀ kú ẹlòmíì òde tẹ́rí àfijọ́ tí ìyá rẹ̀ bá kú ẹlòmíì òde tẹ́rí àfijọ́ tí bàbá rẹ̀ bá kú gbogbo àwọn tí wọ́n gbókù wa ìyàwó rẹ̀ wá tẹ́ wọ́n yìí wáṣẹ́ wọ́n yìí wáṣẹ́ bọ̀tẹ̀ yìí tó tó kù wọ́n kú wọn láti dé yìí tẹ́ àwọn náà gbẹ̀lẹ̀ mùsùlùmí ayé gbogbo àwọn eléyìí náà àwọn náà ṣàdúrà níjẹ́ náà fún gbogbo àwa tí a bá wà ní tẹ́ anabi sallallahu alaihi wasallam anabi ní tẹ́lá dé tẹ́ abẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ tẹ́ anabi ní ẹ máa sọ pé asalaamu alaykum ahlad diyar aláàfin ọlọ́run ọba kọ́ máa bá gbogbo ẹni tẹ́ wà nínú ilé yẹn wọn ẹ̀wọlé tiwọn diyaru wọn ni ẹ níbo diyaru àwọn àlàyé ni àwọn ilé kọ́ yìí ẹ má máa fi òkú disturb àlàyé má àlè dìyàrá anábì ní ìtọ́ òwò ìtẹ́ wà nù lé yìí o níbo nílé wọn sí ìtẹ́ anábì ní àlàáfíà kọ́ ọba gbogbo yín o mílẹ̀ lè mú mi nìyí náà àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú yín kọ́lọ̀ ń jálá fún ọmọ bá wọn wọ́n lè mùsùlùmí náà gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí tó kúlé islam kálá ọmọ bá wọn wà inna insha allah bikum lahiqun pẹ̀lú ìyọ̀dá àwa náà ń padà bọ̀ wá dára kò mọ yín ìdá anábì ní kí àwọn sàábà wọn sọnù ìtura ẹni pé báwa dàbà ti bàkẹ́ àwa náà ń ṣe kíni àwa náà ń bọ̀ nasa alùlá àlànà wàlákùnrin àfihàn àlàáfíà ọlọ́run kọ́ máa bá yín bí sẹ́wọ̀n yẹn àwa náà káàtì kú kálẹ̀ àti ọlọ́run kọ́ máa bẹ pẹ̀lú àwa náà ah, ọlọ́run àpòrọ̀ wọn ṣàfihàn sínú àwọn tó máa ṣàdúrà náà fún jọba ọmọ ya ọ̀rọ̀ tó ń kílẹ̀ àbáyọ tí ì kọ́lọ́n ọba aláàbò fi aṣínú àwọn táwọn èèyàn máa ṣàdúrà fún èèyàn máa yára mi nínú ẹ̀sìn wa wọ́n wá sí lóru bẹ́ẹ̀ máa gbókù wá wọ́n máa ṣe lọ́sàn-án bẹ́ẹ̀ máa gbókù wá láàárọ̀ kùtù máa gbókù wá wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣàdúrà ìgbà tí wọ́n ti ń wá ni wọ́n máa ṣàdúrà fún ọ̀tọ̀ wà ní tẹ́ ìwọ́tọ̀ wá sí ń tẹ́ àwọn èèyàn ò ní wá sílé rẹ̀ àwọn èèyàn ò ní wá sílé rẹ̀ àbí alọ́fẹ́ ní kọ́ wá lé rẹ̀ kọ́ wá wọlé òkèlè tán sọ́ọ́sì alọ́fẹ́ ìpè kọ́ máa bọ̀ wá ní ilé rẹ̀ kọ́ wá bọ̀ níwájú ilé tán sọ́ọ́sì alọ́fẹ́ ìpè ìpè rẹ̀ dákun dákun bàbá mi lẹ́nu yàrá mi ẹ̀ máa bọ̀ òye ẹnìkan ò ní wà ìtẹ́ yẹn ilé gbogbogbò ni lójoojúmọ́ ni wọ́n mọ̀ débẹ̀ lójoojúmọ́ làdó ọmọ bọ̀ ló fàárẹ̀ wọ́n mọ̀ tọ́ àlàáfíà fún ọ ọwọ́ sí ń bẹ̀ wọ́n wọ ọtí ń bẹ̀ wọ bàbá ẹ̀ tí ń bẹ̀ wọ́n wọ ìyá ẹ̀ tí ń bẹ̀ wọ́n wọ àbá ẹ̀ tí ń bẹ̀ ó ọmọ ìlú ṣe lójoojúmọ́ ni títí táyé fi parẹ́ wá wo dọ́kà àwọn ọmọ wa ti tẹ́ wo bí ọdún ò ṣe gùn tó wo bí ìtẹ́ yẹn ṣe fẹ̀ tó kó tó kú táwọn yóò ṣe máa wá bẹ̀ wọ́n dàbí wọ́n wá sí kùsùlẹ̀ mọ́ àwọn yóò ṣe máa wá bẹ̀ wọ́n máa wá ṣe ara wọ́n máa wá bẹ̀ wọ́n wò wá wo gbogbo àwọn ọdún yẹn bó ṣe gùn tó wọ́n bẹ lẹ́ǹkùlélé ibi tí wọ́n ti ha ọmọ ẹgbẹ́ kan bẹ̀ olùsí àbó olùsí jama bàbá é lẹ́ni ẹ̀sìn mi sọ wọn náà wá gbọ́ bàbá rẹ̀ ìwọ náà fúnra rẹ kọ́ kọ́lẹ̀ pé ilé ni ẹ fi mí sí eré ilẹ̀ mi ni ẹ fi mí sí ọmọ lùsì ni torí pé kò sẹ́nìkan tí wàá bẹ̀rẹ̀ tó wà rántí rẹ̀. زيارة المقبرة تسبب تذكار الموت والآخرة أنفاني تفع تادي الله هنا نتعب ومره بعد تقول يسي طبعا باتلو تاكد سبي يرونو وياتو آه ألاجي إبراهيم الوامي ألاجي كفي ألاجي كفي الوامي يا بنو ilẹ̀ kìláàdì mi ilẹ̀ ń jẹ yìí lọ́gbẹ́jà ni ọ̀rẹ́ mi ìyàwó mi ọkọ mi náà lọ́kùnrin ṣé báyìí o ṣe ní náà àǹfààní sẹ́ni ẹ̀jẹ̀ máa ìmọ̀ wọ́n ní wọ́n ní tẹ̀lé inú ìkúrò òbò bí ti dára tẹ̀lé makabara ẹ̀mí ọ̀ máa ṣe kí ni ẹ̀mí ọ̀ rọ̀ tẹ̀yìn bá ń lọ sí makabara anabi ni zuuru kuburo anabi ni amasala yi maa lọmọ kibara fayin na ha ati ka kiri kumul akira ya maa ran yin létí àti pàdé ọlọ́wọ́ ba wosù maa ran yin létí kú afọwọ́ Usman bin Affan wọn ni ijọ kan wasala ilẹ̀ lọmọ kibara ó fabaka fabaka fabatala tilẹ̀ ìyàtò afọwọ́ Usman bin Affan ahmed mubashirin bil janna wọ́n ti sáyà lè jẹ́nà fún púpọ̀ jẹ́nà tí ọlọ́run ti sọ̀rọ̀ ẹni tí ma náwó lọ́sàn tí ma náwó lóru ọwọ́ adé tẹ́ lọ́ba gbẹ́kún wọ́n ló sunkún gbogbo àwọn irúgbà rẹ̀ ọwọ́ rẹ̀ gbẹdẹ fomi omi ẹ̀kún ọ̀rẹ́ gbẹdẹ síbẹ̀ wọ́kìlá máa yẹ bukita ya Uthman wọ́n wá sọ pé afa kí ni nǹkan ilé kọ̀ ó ní qala hadhihi awwalu manasilul akhirah àdìhí àwálò mọ̀nàṣẹ́ àkìrà sẹ́rí bíi ti àwáyé sẹ́rí gbogbo àwọn ètò tó lẹ̀ eléyìí ni àkọ́kọ́ ibùdó sí wọn kan tó gbọ̀ràn lọ eléyìí ni àkọ́kọ́ ibùdó sí fẹ́ẹ́ni kófífa lè àbí kánà máa bá àdàwọ̀ àkọ́fọ́ tí ọ̀rọ̀ wọn bá rọrùn bí tó bá fúyẹ́ ajẹ́pẹ́ tó má ti dìde ń bí ọ̀rọ̀ yóò tún fúyẹ́ jù bẹ́ẹ̀ lọ ẹni lọ́wọ́ bá ti ṣe sàárẹ̀ rẹ̀ ń fúyẹ́ ó ti forí jìnnà tó bá kú tán ibo lọ́wọ́ fi sí àmì tó bá dìde tán wọ́n fẹ́ sọ tó bá dìde mẹ́mi lọ́wọ́ fi sí inú àlìjẹ́nà ó ní wọ̀nyí ṣùdìdà káàdà máa bá dàwọ̀ aṣọ́tì ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá wà nira ń bí ibi àwà yìí ẹni tọ́rọ̀ rẹ̀ bá nira ń bí tí wọ́n bá gbé dìde ibi wọn jù sí yóò tún nira jù lọ òun náà ẹ̀yọ́ máa yá mi wàlá yẹtùtàrù lè mùsùlùmí dúnìyà alfáníyà bí fi yàrá tìlẹ̀ makubara gbogbo èèyàn tó bá fẹ́ máa báyé yìí ṣe tó wọn ni kò máa lọ sí ìtẹ́kùn ìtẹ́kùn lè rúdílé bọ́ sórí sáré ìdó àwọn ajúlé ní ẹ̀rọ ilé bọ́ mbẹ̀ mọ́ lẹ́yìn ọ̀sẹ̀ méjì àwọn ẹ̀ máa sùn lérí ẹ̀ máa jòkó lérí ẹ̀ máa tọ̀ síbẹ̀ òwò dẹ́tẹ́kùn orí àwọn ẹ̀dọ́ صيانة القبر من الإهانة كالاتكاء عليه والجلوس عليه والوطع عليه والنوم عليه والتبول عليه ẹ̀yọ́ máa ya wọ́n ní bàbá gbé òkú lọ́tẹ́ òkú ò ní ráre sàárè ò ní ráre ìmọ̀ gbókù lọ́tẹ́ kò ní jẹ́kẹ́ sàárè rẹ̀ ráre. torí síbi èyí tó fi síwájú léwu bàbá rẹ̀ yẹ wọ́n dà mọ̀ pé ń bọ̀ padà padà yá oye ẹ̀ẹ́fín ráre látara kẹ́ ẹ máa jòkó kẹ́ ẹ máa rọgbọ̀kú tì ẹ rọgbọ̀kú lórí sàárè bàbá rẹ̀ àwọn ẹlòmíì gan wa jòkó lórí sàárè bàbá rẹ̀ àwọn ẹlòmíì wọ́n máa tẹ sàárè bàbá rẹ̀ mọ́lẹ̀ báyìí sọ̀rọ̀ yìí tí wọ́n náà bá ní kí wọ́n sọ sílé ìtí ìṣẹ̀lẹ̀ sí bàbá rẹ̀ náà padà sí kíní náà padà ṣẹlẹ̀ sí wọn náà wọ́n wá sọ sàárè rẹ̀ di ojú ọ̀nà wọ́n máa tẹ̀ ẹ́ lérí mọ́lẹ̀ wọ́n máa tẹ̀ ẹ́ lọ wọ́n máa tẹ̀ ẹ́ bọ̀ lẹ́yìn náà àwọn míì gan wọn tún máa sùn lérí ẹ̀ ìmọ̀lá àwọn kan ní eré àdìgẹ lọ́dọ̀ wọn lọ́wọ́ náà gbé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ ọyẹ àkànkọjá náà ni mo bá láwọn èèyàn wọn sì pẹ́ ní ọdẹ sọ̀sọ̀ rẹ̀ ń gba tẹ́gùn lẹ́dí sáré tí wọ́n gbé lọ́tẹ́ ni ṣé sáré yẹn wọ́n máa rí bí sí rí ẹ̀ nígbà míì gan àwọn ẹni fẹ́ tọ́ wọ́n máa tọ̀ lérí ẹ̀ kódà láti bá rí àwọn ilé àlàkà jọ àwọn sáré jọ ohun tí wọ́n ti pẹ́ sẹ́ńtẹ́símẹ́ǹtì sí rí ẹ̀ ẹ̀ ra àwọn ọmọ àta àwọn ọmọ ogbó tí wọ́n máa bára wọn sùn lérí ẹ̀ kò sí ìta àrí mẹ́jọ ẹ̀yọ́ mọ̀ ya ọwọ́ ń pe ilé rẹ ni ilé rẹ ni ilé rẹ ni kẹ́ńsọ́ọ̀sì ọmọ pé tó bá ti di pé ojú ọ̀nà jẹlé sọmọ pé katapila ni wọ́n fi wú òkú rẹ̀ katapila wọ́n fi wú òkú rẹ̀ wọ́n gbó sáyé báyìí ìpè òní o ó lè jẹ́ àgbà ó lè jó dìdì gbogbo àwọn òkú tó ń sin sílé nígbà tó di pé ojú ọ̀nà gbàgbẹ́ kí ni ń ṣẹlẹ̀ jàmọ́ tàbá sì ní ìtẹ́ ni a lọ àní àní ìtẹ́ ìtẹ́ ọ̀dà ìtẹ́ ọ̀dà ilé lọ́dà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Islam bá ti gbé àbáyọ kalẹ̀ fún wa ẹnì kọ̀ọ̀kan wa ká má tó máa wá mi mà á àfọwọ́ Jábìrì bùnà Abdullahi akọ́lọ́mbà ayọ́nu sí alansọ́rí wàhánì àbíyí látọ̀dọ̀ bàbá wọn ti gbàdé sí wa wọn ni nahar Rasulullahi nahar Rasulullahi sallallahu alayhi wa sallam an yudassa al-qabru wa an yuqada alayhi wa an yubna alayhi ipe ànábì ṣe lè wọ̀ ipe ẹnìkan ò gbọ́dọ̀ máa dírẹ́sì sáré o káwa bàbá kú tán ìyá kú tán àwa bẹ̀rẹ̀ sí máa búlọ́ọ̀kù àwa máa búlọ́ọ̀kù tán akóta ìṣìṣì granite white àwa kó sáàrin ẹ̀ ẹlòmíì ò tún fi chain ẹ ìwé ìtàn máa fi sí báńkì yẹn yóò tún fi sí eré sàárè kí lè yìí ní í pẹ̀lú ẹni tó wà ń bẹ̀ ṣé tó bá fẹ́ jìyà sí gbogbo ní tẹ̀ ń tòṣì lánàá ọjọ́ méjìyà rẹ̀ ṣé tẹ̀ ṣe yẹn ṣe ó ṣàlékún ìkẹ́ rẹ̀ irọ́ wọ́n lé anábì kọ̀ ọ́ ká máa dírẹ́sì sáré anábì kọ̀ ọ́ ká máa jòkó lérí sáré anábì kọ̀ ọ́ ká máa kọ́ lérí sáré lérí eléyìí hadithi anábì wa muhammad sallallahu alaihi wa sallam anábì kọ̀ ọ́ kọjá pé sáré ni àwa kọ́ lérí lérí níta anábì bá ti kọ̀ àwa náà kọ̀ àwa ní kọ̀ nínú ìgbà wọn sàn anábì ní ìlànà yéjìlì sàrọ́jùlù àlẹ́ àjẹmọ́ra min náàrí fọ̀túfọ̀rí kọ̀dé ṣìyáàbá anábì ní ẹnì kọ̀ọ̀kan yín alákùnrin kan nù yín eh, kó sì wá jòkó lérí ògùn náà ògùn náà tó gbóná kí ògùn náà yọ wá ju aṣọ rẹ̀ wọ́n tàfà ló sọ ìdájọ́ sáàdì yìí kọ́ wá wọnú bọ́dì rẹ̀ kọ́ wá lọ́lẹ̀ jó ń bàjẹ́ tó jo ni mo ṣe jó tóun ó sì wá sẹ́pẹ́rẹ́ dùkó jòkó lérí sàárè lọ fún wọ́n tó dòkó lérí sàárè fún àti dòkó lérí àwọn èèyàn náà ṣé bàbá rẹ lè sùn lẹ́kọ̀ọ́ dòkó lérí ẹ̀ ìyá ẹ̀ lè sùn lẹ́kọ̀ọ́ dòkó lérí ẹ̀. alimakumada tu ẹ̀rí tẹ́kù mahawa lilladhina matu wàlẹ̀ sàyíǹda mu ardu wàlẹ̀ àbẹ̀jì ọ̀dà nínú àǹfààní pẹ́ òun náà ni pé ẹlẹ́mi ọkàn wọ̀lú ọgbà lẹ́yìn lọ́ba dákẹ́ àwọn yàrá ẹ̀gọ́ wọn náà wà lókè bóyá ẹ̀sẹ̀ jama ilé baba atalẹ̀ fẹ́ẹ́ ẹ̀ǹkulé ìyá akalẹ̀ fẹ́ sísí arìnrìnàjò tí ń bọ̀ fẹ́ ọ̀rìnrìnàjò wà lù lọ́ba dákẹ́. àǹfààní ibo ni arìnrìnàjò yóò ṣe àǹfààní mọ́kàbára tí ìbá tó mọ́kàbára lu gbogbo yìí ti wọ wàhálà bó la ṣe mọ́lẹ́mù mọ́rù bó la ṣe mọ́lẹ́mù gbódà pé amadu bó la fẹ́ ṣe ìyá alágbájá olùdó wa fún mọ́sálásí ni kí wọ́n sì wá owó táìfẹ́ra aṣọ wọ́n sì kásì gbé lọ lálẹ́ bò mọ́lẹ̀ mbẹ́ lábàbọ̀ mọ̀ yá wa àwọn haúsá àwọn tó sàn jà wá lọ díẹ̀ ńlẹ̀ yorùbá torí ìsìláàmù gidi ó tètè dọ́dọ̀ wọn kó tó dọ́dọ̀ tiwa ọlọ́run wọn sábà yá wọn náà padà sí dáadáa wọn èyí tó kú díẹ̀ káàtó ó tàn wọn náà fi jù báyìí lọ. bí haúsá bá lọ ìlú tí ọ̀kan náà wọn bá ti dákẹ́ sí ibẹ̀ náà wọ́n béèrè pé ibo ni mọ́kíbára wà wọ́n sì kiri wọ́n sì pè àwọn wọ́n sì sin síbẹ̀ ni wọ́n pè àwọn bàbá àtìyá ìpẹ́tọ̀ àmọ́dé dùgbò àti ah, sísíjẹ̀ gbò bàbá rẹ̀ náà ẹ má gbé lọ ọmọ rẹ má gbé lọ gbé bọ wá bọ kí ni ìyàtọ̀ láàrin yẹ̀pẹ̀ tó wà níbi àti yẹ̀pẹ̀ tó wà ní Kánò kí ni ìyàtọ̀ láàrin ẹni tó ń sisi bí àti ẹni tó ń sisi Kánò méjì náà kí ni padà sí jama ní padà lọ lè jẹrà náà ló sọ jẹ pé agbọ́dọ̀ gbàgbọ́ yẹ ẹ̀sìn wọn dáadáa tí àwọn yẹn bá kú mọ́ wa lọ́wọ́ oyé tọjẹ pé wọn lẹ́gùn wọn lára mọkànlá láfikò wọn láṣìírí kama wa ni ẹ máa gbókùbọ̀ lé eré adé sunta eré adé sunta ibi ibi tẹ fẹ́ sínsìn jama yóò jẹrà bí àbí òní jẹrà mẹ ibi tẹ fẹ́ sínsìn bí yóò jẹrà bí òní jẹrà kí ni ìyàtọ̀ láàrin méjèèjì ẹ mọ̀ wá sọ olófò wọn ò wo mọ́tò ẹ nígbà tí pẹ́ẹ́tù náà ọlọ́pàá gbogbo ó tẹ̀ ní àwọn kẹ́lẹ́ kó fúyàwó rẹ̀ kó máa fi ṣe kí ni kó máa fi jẹun kẹ́ẹ̀fì sẹ́ǹdì àwọn ọmọ rẹ̀ lè fi skul àǹfààní táàbù ó ṣe pọ̀ ju kẹ́ máa ká máa rò òkú káàkiri lọ nígbà tí àwọn ṣùwádà ọ̀fọ̀tì ṣùwádà ọ̀fọ̀tì àwọn sàhábà tí wọ́n kú sí ogun ọ̀hún tóbi àwọn kú tán àwọn sàhábà kọ̀ọ̀kan wọ́n ń fa àwọn jàlàjàlà wọ́n ń gbé wọn kọ́kọ́ lọ́rùn anábìrin wọlé anábìrin wọlé ń gbé wọn lọ gbé wọn gbé wọn lọ anábìrin sọ wọn bínà ó ti jẹ́ pé àwọn àtàwọn ọmọ kan á fèsì ara wọn ojú kan náà wọ́n sì gbó wọn sí níta ń gbó yín mẹ́rin pé mùsùlùmí bá ti kú sájú àjò náà láti kí ni iná làwọn àṣìṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. وجود المقبرة شد الوسيلة أو شد الذريعة إلى البدعة المنفسقة كالبناء على القبر والدعاء عنده أو إلى البدعة المكفرة كدعاء الميت في القبر بقضاء الحاجة يا ميامي ṣẹ̀rí ìtẹ́báwà yóò di wa lọ́wọ́ yóò di wa lọ́wọ́ láti máa kọ́lé lẹ́sàárè lérí ìwọ ní sọ́kò wọ́n fẹ́ kọ́lé lẹ́sàárè jẹ́ lérí tábà lọ́tẹ́ tí wọ́n rí gbogbo àwọn yòókù tí wọ́n ti sin lọ́jọ́ pé kálukú ń bẹ́lẹ̀ lẹ́ẹ̀ àmọ́ tó bá ti dé pé ilé làwọn ti fẹ́ a lè sikin ní tá a lè dá ọkan ọ̀kan nínú àwọn aláìmọ̀ kankan ẹ̀gbọ́n rẹ̀ àfáà ni mòdúlù lè kan àbúrò yẹ ọlọ́run owó wà lọ́wọ́ ní kàràkàrà ọ̀dọ̀ wa ń bẹ̀. ọwọ́ sọ fún gbogbo àwọn yìí pé ẹ̀gbọ́n àwọn tí wọ́n sílẹ̀ òwò kọ ilé tí ọba ti fẹ́ kú tẹ́lẹ̀ ikú ó sì máa wò kú gbé sàárẹ̀ ni wọ́n tún ṣe báyìí ẹ̀dá kùtù láì ṣe sàárẹ̀ àwọn gọ́fúnà àwọn pírẹsidẹ́ntì ayé ẹlẹ́run tó ń tọ́lọ́ wọn lọ àlá ṣé gbogbo tẹ wá tò sínú yàrá yẹn àti táìsì àtòkúta àtọ̀dà àti èsì ṣé gbogbo wọn sàǹfààní fẹ́ tó wà nù sàárè tó ní ọmọ jìyà owó tẹ ká kó lọ fún àwọn ìnáàpà wọ́n ní èyí tí ọwọ́ burú láwùjọ ti wáyé wọ́n náà ní káàpá àgbà kan ó kú àbí sẹ́wù kan ó kú àbí mòdélù kan ó kú àbí ìmáàmù kan ó kú káwá lalẹ̀ ká sí sẹ́gbẹ̀lé àbí ká sí sẹ́gbẹ̀ mọ́sálásí àbí ká sí sẹ́gbẹ̀lé kí ó káwá kọ ilé lélẹ́rí wọ́n ní gbàǹdà lẹ̀ yẹ wàhálà la dálẹ̀ nígbà tí yẹn bídíà ní nínú yóò tún máa bí àwọn bídà àwọn bídà yóò tún máa segin ni yóò tún máa bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àdáda lẹ̀ bí táwọn èèyàn kí wọ́n lọ bẹ̀ kí wọ́n máa lè ṣàdúrà ń bẹ̀. sẹ́mi pé àwọn ṣéwù táwọn èèyàn máa ń lọ lè ṣàdúrà ní sàárè wọn ọlá pé wọn ò sí wọn sí tẹ́ni. sẹ́wọ́n sí wọn sí tẹ́ni lẹ́nìkan bẹ tó lọ tẹ́lẹ̀ òru ibò wọn ló jẹ kó ti ìmáàmù wọn ló jẹ kó ti ṣéwù. nígbà ìmáàmù náà mbẹ láyé ṣé gbogbo bùkátà tiẹ̀ gangan ló bíyà ṣé gbogbo bùkátà tiẹ̀ gangan ló bíyà kájọ́ pé yóò bíyà bùkátà tiẹ̀ wọ́n lè dòkó síbi sàárè ọ̀hún sábà ń bẹ lóòótọ́ ọlọ́run ló ń pè ó àmọ́ tó ń sìn bí dáa lórí mọ̀káfẹ́ra kò sọ́ de kèfèrí àmọ́ ọlọ́run ní gbà àdúrà àwọn ọlọ́run ní gbà tọ́lọ́ ni wọn náà akọ̀rọ̀bù ilé yìí min hablil warid ọlọ́run la asúnmọ́ mi èèyàn ju ká sọ̀rọ̀ rẹ lọ ọba tó súnmọ́ ju ká sọ̀rọ̀ lọ ọwọ́n tó wà lọ́bi sàárè ṣéwù kan ẹlẹ́mìn tíráàmù lọ lè ṣàdúrà bí sàárè yóò tíráàmù tó wọ plane ni o ipò mo fẹ́ ṣiṣẹ́ kan sàárè lágbádá mo ti fẹ́ ṣe kí ni mo ti fẹ́ ṣe eléyìí ò sínú ìsìn wa àdáadáa lẹ̀ ní lè ṣàdúrà níbi sàárè lẹ́yìn náà yàwó ilẹ̀ bídà àti mùkàfẹ́rà nígbà míì lẹ́ni yóò sun ẹlòmíì débi bídà àti yọ ọkọ̀ onísìláàmù tó bá ti mọ̀ tẹ́lẹ̀ kàdúrà ìlú mẹ́yìí ti gẹ́gẹ́ bí kọ́ ọ́n aṣọ fẹ́ tọ́wà ní sàrẹ́ pé kọ́ mọ́ gbàgbé òun òkú ọlọ́mọ yẹn sùn òkú ọlọ́mọ yẹn sùn ìyá mi bàbá mi má gbàgbé mi àfá mi ṣé wà kọ́mọ wa ní lẹ́kọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má yọ̀rọ̀ ni ọlọ́ni kúlẹ̀ nàmà àjà ọ̀rọ̀ bíi wàlá òṣèrèkú bíi àhàtà ọlọ́run bá ní ilẹ̀ ànábì sọ fún gbogbo ayé wípé ọlọ́run nìkan lè wọ́n máa pè ó ànábì ní ọlọ́run nìkan lè mí ọ́ máa pè ó èmi ò ní ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlá èsì nífẹ̀ẹ́ nìkan sáàrin èmi àtọ́lọ́run tí màá pè lẹ́yìn ọlọ́run wàhánà lùmọ̀sáàdì dàlílá ọlọ́run bá ní gbogbo mọ́ṣáláṣí tá a kọ́ yẹn ọlọ́run lónìí tàlátẹ̀jà ọmọ àlá ni àṣìdá ẹ gbọ́dọ̀ pé àṣìdá máa là ẹ má pẹ̀lú kankan mọ́ ọlọ́run ọba mọ́ ẹni tí ń pe ayé àbí ẹni tí ń pe jésù àti ẹni tí ń pe ṣéwù àti ẹni tí ń pe yáwọn kọ́ mọ́sùn lọ́rùn bàbá àwọn mọ́sùn lọ́rùn ẹlẹ́bọ ni wọ́n o màmá ti kú wọn ò ní wọ àlìjẹ́nà o torí ọlọ́run ọba nìkan là máa ń pè torí pé àdúrà hu wọ là ìbàdà ká máa pe èèyàn kọ́sànù wa ẹ̀sìn ni o wàlá yushrik bí ìbàdà tọ̀rọ̀ bí àṣìdá àgbọ̀rọ̀ pẹ́lú mi lẹ́sìn ọlọ́run ọba wa òbí máa bí nánu àwọn sàárì àwọn sẹ́wù sẹ́wù sẹ́wù tó wà káàkiri ilẹ̀ Yorùbá ẹ làwọn èèyàn tí wọ́n máa fara jílẹ̀ ńbẹ̀ ẹ bá lọ àwọn ilẹ̀ lárúbáwá náà rẹpẹtẹ ọwọ́ ńbẹ tí wọ́n máa fọwọ́ ra sàárì tí wọ́n máa bẹ̀ ẹ́ lọ́dọ̀ tí wọ́n bí wọ́n máa ju owó sínú ẹ̀ akíndanidání ju owó sínú ẹ̀ àwọn akíndìdìrín làwọn bá sà lọ́wọ́ rẹ̀ lẹ́ làwọn mọ̀ nígbà mi wà ní ẹmọ ìjòwó síbẹ̀ ẹmọ ibi ní kẹ́ mú wá nígbà yẹn mà pé ẹ̀fẹ́ kan jòwó síbẹ̀ kí ló dé tẹ yọ wíńdò síbẹ̀. ọlọ́run bá aláàkọ́mọ́sá ìfọ̀nà mọ̀ wọ́n. aburú láti kí àfa kan kú ká máa sin sílé kéwò ẹ̀gbọ́n ní máa ń bí o. àwọn mẹ́rin máa ń bu yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ inú bẹ̀ wọ́n bu yẹ̀pẹ̀ yẹn yóò ti lọ lè rọ sínú arákùnrin báyìí yóò rọ bẹ̀sí ọmọ mú yóò ní tí ọlá tó ti débẹ̀. ẹ̀yọ́ anabi wa muhammadu sallam anabi ni la'ana allahu yahuda wa nasara anabi lọ́wọ́ bá ti ṣẹ́bílẹ̀ yahudi àti nasara ittakhadhu qubura anbiya'ihim masajida wọ́n mú sàárè màádìdá wọ́n mú níbi tó ti mọ̀ sí bàdà masajida ni wọ́n mú sàárè sàárè àwọn anabi wọn níbi tó ti wọn sí kíní ibi tó ti mọ̀ sí bàdà ara ìbàdà làdúrà anabi lọ́wọ́ bá torí tó bá padà yá àwọn tó wà ní sàárè yìí gangan ni wọ́n padà máa sọ̀dọ̀ lọ wọ́n mú wọn kọjá wọ́n kọjá yìí wọn ẹnìkan sẹ́ndí kílípù kan tó ní àìpẹ́ yìí bóyá sàárè yẹ bóyá Sudan lọ́wọ́ lọ́wọ́ alẹ́ ẹ sẹ́ni bá ń sẹ́ni tàwa fún kàába yẹ bá ń sẹ́ni tàwa fún kàába yẹ sábàtà surat táà máa lọ bọ̀ táà máa lọ àti sàárè lọ́wọ́ nínú bí wọ́n tàwa fún sàárè ibùdó ọlọ́ọ̀ni àtàwọn fún sí jẹmọ bẹ́ẹ̀ tí la tẹ̀kì ibùdó àwọn ń tàwọn fún tọ́ sáré sí kankan a bá gbé bàbá lọ tẹ́ni sí wọ́n ráyè dáadáa yìí sọ́wọ́n tó bá fẹ́ dáná sí rẹ̀ lọ́rùn kọ́ wá pílẹ̀ sínú wà sí àbí kan sùn sílẹ̀ àbí kan sùn sí ilé kéwà àbí kan sùn sí ibo kó sùn sí ẹgbẹ́ mọ́sálásùn nínú àwọn àdáwò tààtú kan látara àìmójútó ipẹ́ àwọn àwọn òjúdò makabara sọ́dọ̀lẹ̀ dàrí ìlàjà àlekùbó ìlà àyínmà wọ́n mọ̀tàbàrà àyínà lèbìnà ìlmàsájìdì wọ́n mọ̀fìkínà àlàdáwà fi màsájìdì náà ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wọn lẹ́yìn látara àìmójútó tẹ́ àbí látara àìmọ̀ pàtàkì tẹ́ gbogbo ẹni tó bá ti kúrò àwọn lè máàmù wọn ní ìmáàmù àkọ́kọ́ tá àkọ́kọ́ nínú yẹn bàbá ìmáàmù àti wọn lọ́bi táwọn nígbà mi wọ́n ní wọn jìnnà nígbà mi wọ́n ní bàbá òṣèlú nílé ìwọ́rẹ́ntì lé ní wọ́n wà panupọ̀ nígbà míì gan bàbá nílé ń bẹ̀ àmọ́ ìta àwọn gbàgbọ́ ni pé mọ́sálásí rẹ̀ kí lè má mọ̀ sùn wọ́n wá gbé ìmáàmù lọ sí ẹgbẹ́ mọ́sálásí wọ́n sì síbẹ̀ ìmáàmù kẹni ó wà ń bẹ̀ ìmáàmù kejì ìmáàmù kẹta nígbà ìmáàmù bá fi tó twenty kí ni mọ́sálásí dáhùn ó di makibara mọ́sálásí di kíni yẹn ó di dìtẹ́ nígbà míì wọ́n ní ìyá súnà yẹn òun lọ́kọ́ mọ́sálásí yẹn ó bá sì ti kú mọ́sálásí ẹ̀ lẹ́rìí sí kíni lẹ́lẹ̀ sísí gbogbo àwọn àfàkásà ni nígbà mi wá ní bàbá yẹn ànáwó fẹsẹ̀ ni mọ́ṣáláṣí ìdá ìdá kan nínú méjì bẹ̀ òun lọ́dún náà gbogbo owó yẹn bàbá àdínì ni ọyẹ arígbàbúrò àdínì bàbá súnà ni bàbá olówó wọ́n gbé wá sí mọ́ṣáláṣí ọlọ́run kan bẹ lẹ́kọ̀ọ́ owó yẹn lẹ́mọ̀ bẹ̀ sẹ́rí gbogbo ìsàlẹ̀sàlẹ̀ mọ́ṣáláṣí òkú àwọn bá àdínì lọ́wọ́ bẹ̀ àtàwọn lè má mọ̀ bọ́mọ ti kírun bẹ́ẹ̀ obìnrin rẹ̀ sọ̀rọ̀ anábìnrin láti sọ́lù ilẹ̀ kúrò rẹ̀ anábìnrin ẹ̀ gbọ́dọ̀ kírun lẹ́gbẹ̀ẹ́ sáré wẹ̀ láti jí sùn alẹ́ ìhà ẹ̀ gbọ́dọ̀ dòkú lé ní sáré lọ́wọ́ mùsùlùmí máa mùsùlùmí lọ́gbà wa anábìnrin láti sọ́lù ilẹ̀ kúrò ẹ̀ má kírun lẹ́gbẹ̀ẹ́ sáré wẹ̀ láti jí sùn alẹ́ ìhà ẹ̀ gbọ́dọ̀ sí kíni ẹ̀ sì gbọ́dọ̀ dòkú lé pé wọ́n ṣe gbogbo lẹ̀ lẹ́tọ̀ọ́ fún mi kí n máa kírun bẹ́ẹ̀ lẹ́yìn alhamam wal makbara ilé ìgbọ̀nsẹ̀ àti tẹ́ àbí wọ́n bá sẹ̀kún sí nìkan láti ní kíni láàrin kírun lẹ́gbẹ̀ẹ́ sáré ọwọ́ agbalé ilé tó gbà yìí sáré ń bẹ níwájú ilé oye yàrá àtẹ náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ọwọ́ ní Allahu akbar irun rẹ̀ wọn ò ní gbà o àwọn àlùfáà ní ìgbà tá a tó lè kírun ní mọ́ṣáláṣí òdìgbà tí wọ́n bá gbé òkú yẹ kó mbẹ́ wọ́n gbé kó mbẹ́ wọ́n torí gbé ńgbà tá ànábì dé Madina ilẹ̀ tá ànábì kọ́ mọ́sálásí rẹ̀ sùn alimọ́sílẹ̀ nàbáwí wọ́n ní káànà tì mọ́kìbàrà wọ́n sùkú síbẹ̀ níjọ́ àwọn bàbá bàbá àwọn tó wà Madina ànábìrin kílẹ̀ máa ṣe ń bí ọ̀yàn bàbá wa dijọ́ dijọ́ lọ́wọ́ mẹ́ ànábìrin ẹ̀wú gbogbo àwọn egun àti gbogbo àwọn tó bá ṣẹ́kù lára àwọn bàbá yìí ni ẹ kó lọ sí ìtẹ́ mi mọ́sálásí làbẹ́ kó síbí ìtumọ̀ ni pé mọ́sálásí àti sàárè wọn èsì kínní wọn yóò wà lẹ́gbẹ̀ẹ́ kan náà ìtàǹgbọ̀ yé nìyẹn. tẹ́lá ti wá rí mọ́sálásí kan tí wọ́n ní wọ́n sèkú síbẹ̀ mọ́sálásí yìí tọ̀ àwọn ni kò wú àwọn afáà ní tọ́wá jẹ́ pé mọ́sálásí lọ́kọ́kọ́ débẹ̀ àgbọ̀dọ̀ pé sàárè lọ sí tọ́wá jẹ́ pé sàárè lọ́ba kọ́kọ́ débẹ̀ àgbọ̀dọ̀ kọ́ mọ́sálásí síbẹ̀ bàbá wọn bọ́ mọ́sálásí ń bẹ̀ wọ́n ní ká wú kó ń bẹ̀ àbí ká sì wo mọ́sálásí ká sọ bẹ̀ díkíní ká sọ ti tẹ́ eléyìí ni àgbọ̀rí tó lálàáfíà ṣùgbọ́n ìrújú kan táwọn èèyàn máa ń gbé wá pé ẹni kéèyàn máa kírun ní mọ́sálásí tí sáré bá wa mọ́sálásí ànábì màtínà kọ́ ọ̀gbìn mi ti ń sọ ọ̀nà wọn náà máa rò kí n tètè ṣàlàyé rẹ̀ fún ọ kó tó dàrú wọn lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà ànábì kú nígbà ànábì kú àwọn òkú bọlá fẹ́ gbé lọ bọlá fẹ́ gbé lọ àwọn bá lóṣù díkì lọ́wọ́ àjèjì lẹ̀ ó lóun gbọ́ pé ànábì ni gbogbo àwọn ànábì ọlọ́run bí wọ́n bá ti kú sí ibẹ̀ náà lágbọ́dọ̀ sí kí wọn ìgbọ́dọ̀ lágbọ́dọ̀ sí kí ni ìgbọ́dọ̀ lágbọ́dọ̀ sí wọn sí aláya wa ayéṣà lànàbì wa kù sí ibẹ̀ wọn wá sí sí ilé ànábì bẹ lọ́tọ̀ mọ́sálásí wà lọ́tọ̀ nígbà wá di àsìkò Al-Walid bin Abdul Malik ọ̀kan náà àwọn ọba jẹ nígbà tí wọ́n ń lò àwọn yẹn wọ́n ń pọ̀ ní mọ́sálásí ànábì ọwọ́ ni ká máa fẹ́ mọ́sálásí wọ́n fẹ́ sọ́tún wọ́n fẹ́ sọ́sì wọ́n fẹ́ síwájú wọ́n fẹ́ sẹ́yìn àwọn yẹn tó ń pọ̀ àwọn yẹn tó ń ah, pọ̀ ìpè olùyìnbọ̀ èyí mọ́sálásí ògbà àwọn yẹn máa sẹ́yìn fẹ́sìlám ẹ wọ́n ti kọ́ fẹ́ẹ́ jojúmọ́ ni làwọn yẹn sáwọn náwá náwá wà nílẹ̀ wa ni ẹ fẹ́ mọ́sálásí náà ẹ wá ẹfẹ́ wọ́n wá ń fẹ́ wọ́n fi wá ń fẹ́ délé ànábì Muhammad sallallahu alayhi wa sallam mọ́sálásí ọ̀tọ̀ ilé ànábì ọ̀tọ̀ àwọn àfa kan sì dìde lásìkò yẹn náà pé ẹ máa fẹ́ lọ bí ẹ máa fẹ́ lọ bí ẹ máa fẹ́ lọ bí wàlíìdì ẹ máa fẹ́ débi o kí máa sọ wọn bá ṣe kí ni kọ́ mọ́ bá wà ní ẹgbẹ́ bí adékẹ́rùn ọba ni bóun ṣe ṣe lòun ṣe kí ni ilé òun sọ yìí wọ́n wá fi sóòrò fẹ́ǹsì ọ̀bí ẹ̀mọ̀ pé sàrẹ́ wọn bí wọ́n wá sí fẹ́ǹsì mẹ́ta táwọn yòókì ní lébẹ̀ torí àwọn tẹ́fẹ́ jí ànábì pé lẹ́yìn nítorí àwọn tí wọ́n máa lọ bẹ̀ tí wọ́n máa lè fọwọ́ra sáré àwọn afa wa ìgbà tí nǹkan ọba sẹ́kùn bá sílẹ̀ rọ̀ ni wọ́n ní wọ́n kọjá ah, ah, al-Walid ó ghafara Allahu lahu bàbá ní wàlídì tó fẹ̀ tó fi lè gbára wọn èyí pé mistake ló ṣe ibi ọlọ́run bá wọn fèrè jì wọn ṣe ní ojú ànábì àti ti ànábì sọ̀kalẹ̀ kí ni ànábì sọ̀kalẹ̀ ó wàlá tó sọ lóò ilẹ̀ kùbọ̀ ànábì yẹn má kírun lẹ́gbẹ̀ẹ́ sáré ìdí wọn sọ̀kalẹ̀ yẹn àwọn yẹn níbẹ̀ wọn ìdí àwọn yẹn sẹlẹ̀ yẹn ànábì mistake ni wọn wà tó bàtí pé abẹ́ ìgbàgbé ọdún máa mọ ọdún mọ́lẹ́ láti Madina látara pé àwọn náà fẹ́ dárò ẹlẹ́ ní lọ́dọ̀ wọn bí nídìí bẹ́ẹ̀ ẹ dákun tó tọ́lọ́ wọn bá wa ẹ mẹ́jẹ ajé àpọ̀ ní àgbọ̀dọ̀ kan tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí táwọn elétò tí wọ́n ní tó wọn ní àwọn tó wà ń bẹ̀ wọn láwọn ọgbà káwọn owó wọ́n ní tí wọ́n bá mọ fẹ́ǹsì sí tí fẹ́ǹsì yẹn ga tó o ti kọ́ ti sàré kú ní mọ́sálásí wọn lálẹ́ kírun ní mọ́sálásí nítorí pé lápẹ́lápẹ́ lórí náà sìn wọ́n náà ìlera lẹ́ ilé fẹ́ǹsì kan wà láàrin àbí ẹ̀yìn bàbá bàbá tí ó ní fẹ́ǹsì tó ní pọ́ọ̀tì kejì àwọn ti sin òkú wọn sí fẹ́gbẹ́ fẹ́ǹsì yẹn ẹ̀yìn ẹ̀yìn tẹ̀yìn lálẹ́ mọ́sálásí síbi tí ẹ lè kírun abẹ́ lè kírun wọ́n lè kírun bẹ́ẹ̀ nígbà tí fọ́ọ̀ṣìl tí kìíní ti ń bẹ láàrin yín tí gàgà ti ń bẹ ní àárín yín. ó fi jẹ́ pé nígbà míì tàwa fẹ́ kírun ìdààmú máa ń pọ̀ ẹ̀fọ́ ti balẹ̀ sáṣẹ lé sàárè màtìkan níbi ìmí gan níwájú mímbàrí gangan bẹ́ẹ̀ bá tí wọ́n rìn tíráfù dáadáa tẹ tíráfù dáadáa ẹ̀rí sàárè nínú mọ́ṣáláṣí gangan láwọn ọ̀lẹ́ lárúbáwá kó tó sí pé yóò lọ lè jọyìn imam yóò lè jọyìn jama yóò kọ́kọ́ ṣe tàwa fùnà kó tó lè ṣe tẹ̀kẹ́rọ́tẹ̀ ram ibi àwọn bá ti wọn dé àwọn òtí níyì ń bí ọlọ́run ní dárí inú mọ́sálásí gẹ́gẹ́ ẹ̀wọ̀n mọ́sálásí báyìí láàrin gbogbo mọ́sálásí tọ́bátà wà fùtán yọ́sọ̀ wà lọ aláwọ̀ kọ́ ìsàlẹ̀ ìjọ ìjàmá lákàtà bá wà bá ń gbà yọba wọn segin ni yọba wọn kì í ọlọ́mọsà sọ níbi aburú bẹ́ẹ̀ àwọn àlùfáà wọn ní táàbà ń sìnkú sílé wàhálà wọn máa látara àwọn tí wọn gbàgbọ́ yé wọn máa wá búra pẹ̀lú sáré bàbá àti àwọn máa ń jà àbí àwọn ọmọ àwọn jà láàrin ara wọn ọyà ń sun bí kábàárì bàbá wa wà á lọ lè búra ń bẹ̀ pé owó tó kù yẹ wọ́pọ̀ náà ẹ dákun. nígbà míì wà ní afa afa ìdí àti àjà ìwọ ló gbé nǹkan yẹn ó lóun kò gbé ọyà kálọ kábàárì bàbá ẹ wà lè búra mẹ wọn ń sẹ́lẹ̀ yorùbá jama ìpè tó bá tó bẹ́ẹ̀ kápẹ́ ìwọ̀kọ̀ bá náwó tó kù kálọ kábàárì. ẹ dàkọ àbí wọn ní kó bu yẹpẹ sọwọ ọyà bu yẹpẹ sàré ọyà mo ní kò ní da fún ọ tó bá pé kò sí kíni kò sí gbogbo eléyìí àìnímọ̀ nípa tẹ́ ní sí kíni òun náà ní fa nínú àwọn àǹfààní òun náà ní pé wa ká lè mọ̀ yìí pé ń sìnkú sílé à ń jama à ń balẹ̀ jẹ́ ni à ń balẹ̀ ìyá rẹ̀ kú wọ́n ti sílé bàbá rẹ̀ kú wọ́n ti sílé àwọn ọmọ yín wọ́n fi yọ sọ́ọ̀bù ìwọ́n yọ sí wọ́n yọ sí ìsàlẹ̀ ẹ̀fẹ́ ṣèjọ ẹ̀fẹ́ pàṣẹ mọ́tò àwọn ẹnìkan ọ̀sálẹ̀ ìsìlá ìpẹ́ ládùúgbò wa kò ti kéṣe mùsùlùmí ìyá bàbá kú wọ́n ti síwájú lé ìyá kú wọ́n ti síwájú lé ọmọ ìyá kan tọ́jú obìnrin tí ọlọ́kọ gbogbo àwọn tẹ́lẹ̀ tẹ̀sẹ̀ kó jáde ibi àwọn káwọn máa sùn ti kí sùtòkúndí mo ní màá sọ fún àwọn ọmọ ni kò sẹ́ni nǹkan ilé ìdíjà oró nítorí sàárè sọ̀rọ̀ mẹ́. ẹlòmíì gan oníjà yà débi pé bó bá ní sàárè lọ́kọ́ báyìí eré tí ó ta ẹ máa lé káàkiri ẹ kàn máa dájà yà sínú ilé ẹnu kó máa dẹ́rùbà àwọn èèyàn àbí káwọn èèyàn máa ká máa yẹ pẹrẹ sàárè bí àwọn tani wọ́n ń tọ̀ sílẹ̀ kan wọ́n ń jòkó lérí ẹ̀ ọ̀kan ṣẹlẹ̀ ń bẹ̀. nídìbẹ̀ ilẹ̀ yẹn ilẹ̀ tí àwọn ọmọ yóò fi kọ́lé táwọn ọmọ ọmọ rẹ̀ tó fi sàǹfààní wọn sáà ní kọ́lé lé sàárè lérí ọmọ lọ sẹ́yìn wọn balẹ̀ jẹ́ báwọn aráyé náà nígbà míì kan wọ́n fẹ́ talẹ̀ ọ̀la yẹn sọlẹ̀ wọ́n fẹ́ talẹ̀ ẹ̀sùn bàbá wọ́n fẹ́ ta ilẹ̀ ìpínpẹ̀ ilé ìyàwó ò ní bí ẹ̀ma wọ́n fẹ́ ta sẹ́wọ̀n báwọn mẹ́ta ń bẹ nínú àwọn Yorùbá tí wọ́n pè é sáìtì rẹ̀ ní ẹgbẹ́ lọ ká má bàa gbalẹ̀ yẹn ní ọwọ́ ẹ̀ ẹ̀dá kan ṣe tẹ́ máa ń gbalẹ̀ sóhun lè sọ̀rọ̀ ni. nígbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn wà pẹnupọ̀ pé ẹja ta léyìí káyé já ẹja pin tó sàárè bàbá ni wọ́n ṣe wàá wú bàbá lọ nígbà míì ṣe ni wọ́n ta fún yíbò ni ipò yíbò wọ́n lọ́mọ wọ́n ti lè ṣe ọmọ yíbò yọ wà wú sàárè rẹ̀ yọ wà fílíǹgì ẹ̀ sí ojú títì nígbà tó lọ tẹ́ nígbà míì wọ́n sìmẹ́ntì ẹ̀fà síbẹ̀ wọ́n sìmẹ́ntì ẹ̀ síbẹ̀ gbogbo àdúrà tí wọ́n ti fáwọn olókùn rẹ̀ ní tẹ́ wọ́n ní láǹfààní mẹ́ à ń ṣe ra wọn fá àìgbàgbọ́ yẹ̀ sí lọ́sọ̀fà tọ́ ìfẹ́ta wá wù ìta ní ká ṣe yìí ìṣọ́lẹ̀tù alimakabadati bilasiya alakoko zuur wagurfati harisin lẹ́yàdì lẹ́kọ́tàlá ọ̀sáhìrì. ẹ̀yọ́ màá yá mi tábà wá nítẹ́ta nítẹ́nà tán nínú àwọn àmójútó alakoko kájí onífẹ́ǹsì o kájí oníkiri jama nítorí àwọn àwo àwọn ayákilas àtàwọn bàbá àtàwọn àfẹ́ àwọn èèyàn ń fi páàtì èèyàn wọ́n fi ń sọ̀gùn wọ́n fi páàtì èèyàn wọ́n fi ń mọ̀kọ́ ẹni wọ́n fi ń sẹ́bù wọ́n fi ń ṣèpara ẹlòmíì ujà tiẹ̀ ẹ̀rí tiẹ̀ ni pé wọ́n ò fẹ́ lọ sí itẹ́ ipe dọ́lọ́sì òun sílé pé ẹ̀mí balẹ̀ pé wọn ò lè wú òkú òun nítorí sọ yẹn kọ̀kọ̀ lẹ́sìn sórí itẹ́ tá a wí náà itẹ́ tí ó lámójútó ni tí wọ́n ti ní tẹ mùsùlùmí máa ń lámòjútó ẹ fi fẹ́ǹsì ẹ fi ẹ̀rọ̀gbàkà rẹ̀ ẹ fi géètì síbẹ̀ ẹ fi bàbá ọlọ́dẹ ẹ kọ́lé yàrá bàbá ọlọ́dẹ síbẹ̀ àti yàrá méjì kan tó náà máa fi sùn olóòsà sùn yóò máa sọ àwọn òkú yín kí wọ́n bá gé eré wọn àtẹsẹ̀ wọn. wọ́n tẹ́ wọn lọ́wọ́ torí ẹ̀nà ìjọba mọ́tòmọ́ra torí àwọn awúkú ṣéwèé wúkulé ṣéwèé wúkulé ìbí kọjá lẹ́gbẹ̀ẹ́ sáré wọ́n mọ̀ wá rí mọ́gílárì mọ́gílárì ojú nílò yẹn wọ́n wá ṣe dédé tó sáré ṣe sáré o wọ́n wá kí bọ̀lẹ̀ wọ́n wá sẹ́mẹ́ntì ẹ̀ wọ́n ní kí ni ṣẹlẹ̀ ń bí wọ́n ní sáré ìyá alágbèjà ni kí ló ṣẹlẹ̀ wọ́n lè mẹ́ta ni wọ́n ti wá wú wọ́n ti wá àtẹ́ǹpì láti ṣe kíni ẹ̀mẹ́ta wọ́n kọ́kọ́ gbẹ ní eré lẹ́kùnlé lẹ́yìn náà yẹn fún mi o ìgbà ní bá ń bá ń lọ lọ ìwọ wọ́n tó ń bẹ kò sí ìjọ ìdòwò mẹ́ mo fẹ́ rí báyìí ìlọ náà ni ó sì ṣẹṣẹ ìlọ náà nílé nìyẹn òrìlé àdé tí wọ́n ti ṣe gbẹ̀mí lò. bàbá wa ọba kí ni wo olùkọ́ àgbà rahimahullah ta'ala rahmatan wasi'a ọlọ́run ní kájà wọ̀nyẹn ọ̀pá wọn. bàbá ni ẹ gbé mi lọ tẹ́ mo bá ti jáde láyé bẹ́ẹ̀ nìkan ń rí mi tó fi ipò kọ èyí ò ní kí n má pàdé ọlọ́run ọlọ́run ó gbé gbogbo ẹ̀dìdẹ́ jọ́ àlùkìyàmà gbogbo ó dìde ní pípé kò sí kankan tó yege rárá wa tọ́lọ́mọ gbé àdìdẹ́ gbogbo wa òkò wa yọ padà wa gbogbo ẹ̀yà bẹ́ẹ̀ sí ilẹ̀ Yorùbá ẹ̀ má dá ojúbọ lẹ̀ ojúbọ ni ká máa pé bàbá kú ẹ̀kọ́ lé lé lérí nígbà mi wọ́n ṣe dóòmù lé lérí bàbá lẹ́yìn iṣẹ́ ìwòlá gbáyà kú ẹsẹ̀ sí tẹ̀ka káwọn yẹn káwọn lẹ́sẹ̀ sí ara rẹ̀ òun jẹ́ ànábì. ànábì kan àwọn nìkan sàrọ̀ àwọn ànábì kan kúrò lẹ́nu ọ̀nà ní. ọ̀rọ̀ àwọn ọlọ́pàá amákàrà tó bá ti di pé òtí ń pẹ́ jù fọwọ́ gbọ́ ní ọgọ́ba ìpé tó máa ń ta sẹ́lẹ̀. àsàlámù aláìkùm sọ́jú wẹ̀lẹ̀ wọ́n fi wí. wọ́n sì kò sì bá tiẹ̀ lọ. ibi ẹ̀sìn bí sàárè sẹ́wù ó sì gbé ọmọ tuntun sínú sàárè ọmọ tó ń fẹ́ bí tó tí ì ju ọ̀sẹ̀ kan lọ kálùbáríkà sàárè kó lè bá rán ọmọ yẹn ẹ dákun ṣebí àlùbáríkà wà nìyẹn ẹbọ ni o ẹbọ ni o gbogbo àwọn tí wọ́n ń gérí èèyàn wọ́n ní wọ́n pọ̀ lu o ẹ má di ìyàwó yín lẹ́rù o ẹ mójútó ìtẹ́ yìí dáadáa gbogbo èyí tẹ́ bá ràn wá lọ́wọ́ ọlọ́run ràn yín náà lọ́wọ́ àti géètì tó nípọn fẹ́ǹsì ibi tá náwó sí nìyẹn o torí àwọn ẹlẹ́bọ àtàwọn àwọn àwọn alikọ́tàlà àwọn ayatollahs tí wọ́n pààyàn yóò wá sí síbẹ̀ fún ẹ ó ti pààyàn sí ìrẹ ti tú látọ̀dọ̀ ọlọ́run kò wá fẹ́ kó tún sórí sí kò fẹ́ kó tún sórí àwọn èèyàn lọ́kàn gbèsè ní mọ́tò nìyẹn wọ́n wà mọ́tò rẹ̀ kí lẹ́yìn tí ń bẹ̀ wá ní òun kan wọ́n mú kankan bẹ̀ yọba gbélé náà wà rí mọ́ bẹ́ẹ̀ àmọ́ tó bá ti ní géètì sẹ́yìn mọ̀ pé yọ́ọ̀ni preference tálógún gbà ológún rìpọ́tù ga ẹ̀sìpítì ológún sí tálóní tálọ́mà. àwọn àmójútó la ṣe nìyẹn nínú àwọn àmójútó tó ṣe òun náà ni pé ànígbà àwọn èèyàn láàyè kí wọ́n wá máa lẹ́táìsì máa bẹ̀rẹ̀ kí wọ́n wá dírẹ́sì ẹ̀ owó tó fi lẹ́táìsì ẹ̀ kókó fọ́mọ òrukàn kókó fún opó opó ẹ̀ẹ́dì tọ́jú yaayi yaayi wà lé ẹ̀rù lẹ́táìsì bàbá yín kú yaayi wà lé táìsì lọ́wọ́ kan lẹ́yìn náà ànígbà àwọn tí wọ́n máa taná síbẹ̀ ànábì yẹn ní lànà lọ́hùn za'iratil qubur lẹ́yìn náà nígbà wo obìnrin láàyè kan máa lọ tẹ́ ọ̀rọ̀ yẹn àwọn afáfá mọ ara wọn lọ gan nípa sóbìnrin lè lọ tẹ́ àbí lè lọ tẹ́ wal ilmu inda Allah al-arjah indi èyí tó fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ tẹ̀lé wọn náà ni pé kóbìnrin máa lọ tẹ́ torí pé ọlọ́run dá wọn lẹ́dàá kan tẹ́tẹ́ pé wọ́n lẹ púpọ̀ ànábì Muhammad sallam ànábì ní lànà lọ́hùn za'iratil qubur wal muttakhidhina 'alayha anabi ni gbogbo obìnrin tí máa ń lọ tẹ́ bóyá ń gbòkú lọ òun náà tẹ̀lé wọn ó lè kírun sóko la ọ̀wọ́ tó gbóbìnrin o bóyá bá kírun sóko la ń bí ẹ̀yin náà lè tò lẹ́yìn ó di kẹ́yìn náà wo bá wa kírun àwọn tá a bá ti ń kírun tá a bá yìí táwọn bá ti ń lọ tẹ́ ẹ̀yin máa lọ lé ẹ̀ máa lọ lè bá àwọn fámìlì òkú ẹ̀ máa lè bá wọn kẹ́dùn anabi ni gbogbo obìnrin tí máa ń lọ tẹ́ ọlọ́run ṣépèlé gbogbo àwọn tí wọ́n máa ń tan iná ṣe àwọn ẹlẹ́sìn mi máa ń ṣẹlẹ̀ wọ́n tanná síbẹ̀ wọ́n fẹ́ ń sàpọ́nlé ẹ̀ náà nípa ẹni wọ́n sàpọ́nlé níbẹ̀ lọ́wọ́ ìyá yìí ẹ̀fẹ́ ẹ̀yẹ́ wọn àyá mi lẹ́yìn náà a nígbà tí wọ́n gbé òkú kẹfẹ́rí lọ sí tẹ mùsùlùmí kí kẹfẹ́rí ó ní tẹ́tí ẹ̀ kí mùsùlùmí náà sì kí ni kó ní tẹ́tí ẹ̀ mùsùlùmí làhálì ńkọ́ ẹni ọ̀rọ̀ tọ́lọ̀ rẹ̀ dàrú mọ́ wa lọ́wọ́ àmọ́ wọ́n ní mùsùlùmí náà máa wọ̀ òun yìí mọ́sálásí rí ẹ̀hẹ́ nìkan wá jẹ́ ìrẹ̀ oníkẹrùn Eh, eh, ìtẹ́síkì àtẹnìyẹ fún eh, ìlàlò alòlè sí bí ọba wa jẹ́ bẹ́ẹ̀ máa ọ wà lọ́rùn ẹni yẹ ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà àníjẹ́ kíkẹ́ náà àníjẹ́ kọ́ máa kún a máa ṣe àpélé kan lérí bá ṣe máa roko bẹ̀ sọ̀rí gbogbo àwa tá a máa mójútó àwa mẹ́ta la máa mójútó tẹ́ àwa mẹ́ta ni ẹni àkọ́kọ́ òun náà ni pé àyè mọ́tò lè mọ̀ sáájú di rọwà àti wọ̀lùtọ̀wà mi gbogbo àwa ìmáàmù tá a jẹ́ ìmáàmù rákìbí àwọn ìmáàmù jámì jámì jámì nílùú ìwòpin àwọn àlàkọ́kọ́ tá a kọ́kọ́ ṣàkólé kan lérí tẹ́ àkólé kan tá a ṣe lérí tẹ́ òun náà ni pé kájà àwọn jàmáà wọ́n mọ̀ ìpẹ́kọ̀dá ká máa sìnkú sí ilé gẹ́gẹ́ ní gbogbo àwọn èrè tá a kólé yìí o kọlọmọ ní kọlọmọ yẹn o kọlọmọ sàlùkù mọ́sálásí tá a máa bá sọ̀rọ̀ tá a sọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀rí lákòólẹ̀ bá a bá sọ gbogbo ẹ̀ tá a ní ẹ ọlọ́run ní sọ́wọ́ ní ẹlẹ́sìn ìbílẹ̀ ní ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ ní bíbíà bá a ti bá a nù bá a ti bá a kọ́ ò bó ṣe yẹ kó rí làásọ̀ yìí. àwọn ìmáàmù mọ́sálásí là kọ́kọ́ tá a kọ́kọ́ kọ́ wa lọ́wọ́ ibi táwọn ẹ̀yẹ́ ti mùsùlùmí náà fi masajidina. ẹ̀ ká jẹ́ kí announcement yóò dé ọ̀dọ̀ gbogbo àwọn jàmá lọ́kùnrin lóbìnrin. ìfẹ́ ẹ̀dá kan àti nítẹ́ ní ìlú ìwòpin o gbogbo ẹ̀yin mùsùlùmí ìfẹ́ lọ́dà ká mọ̀ sí kú sí o kálukú náà ti máa sọ kọ́dà bí ìyá kan bá sọ kalẹ̀ tọ́kàn kọ̀kọ́ kúkọ́ ọmọ bá dálà owó bá dà mọ́sán mi àwọn òde bẹ́ẹ̀ o ìyá kan ní ẹ̀dákun ẹ ẹ lòlùkẹ́ jẹ́ lẹ́yìn mi àní tẹ̀lé tọ́sán yẹn o àṣìlẹ́sẹ̀ ìyá kan síbẹ̀ pé tó ẹ̀bẹ́ mi náà ṣiṣẹ́ o ẹ̀ní dá lóhùn wà sí ẹ̀sẹ̀ bá ti bá tọ́lọ́ mu ẹ̀ní tẹ̀lé bàbá wa kan jò ní gbà sọ̀rọ̀ bàbá ní tó ọlọ́run jẹ́ ṣáájú wa o àmọ́ tí bá dákẹ́ lẹ́gbẹ̀ẹ́ bí ni kẹ́ẹ̀sì kí ni kẹ́ẹ̀sì mi sí wọ́n wá wo bí tí bàbá náwó sí ọwọ́ ajé ẹ̀gbẹ́ sọ́kẹ̀ wé bàbá lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́ lòun fẹ́ ṣe kíni lòun fẹ́ sùn bọ́lá bá ní kí bàbá lọ́sì yìí tẹ́lẹ̀ nìkan wà dá lóhùn nígbà wá ní lẹ́gbẹ̀ẹ́ sọ́kẹ̀ wé lọ́fẹ́ sùn ee àmọ́ àbùdá àwò wàlá àwọn ọlọ́sàsọ́lẹ̀ ó ní kí wọ́n fẹ́ gbé òun lọ ti tẹ́ kẹ́ńdàkùn ká bá wọn wáyè lẹ́gbẹ̀ẹ́ Usman bin Mas'ud ó sì àsọ́lẹ̀ bẹ́ẹ̀ yéjòkó lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ wọ́n wá ní lẹ́gbẹ̀ẹ́ sọ́kàwé lọ́fẹ́ síkìmù lẹ́fẹ̀ẹ́ sùn tani àwọn agbó yẹn bàbá rẹ ní ẹsùn wúsí bìkan ìyá àwọn ní ẹsùn wúsí bìkan má dáhùn ẹ ẹni dá lọ́wọ́ tó bá ti dákẹ́ ẹ̀yìn ó gbé lọ ẹ gbé lọ bí tí yóò ti ráǹfààní tí yóò ti jàǹfààní àwọn ìmáàmù ẹ̀dá fowó ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan wọn táwọn ọ̀dọ́ yìí tí wọ́n gbìyànjú yìí táwọn àmọ́ bá lé àwọn ọlọ́bẹ̀ ẹ̀yọ́ ọ̀dọ́ yìí ẹ̀fọwọ́mútẹ́ yìí àwọn ọlọ́bẹ̀ kò ní láti yọrí o ẹ̀dàkùn tó lè tọ́ lọ́wọ́ bá wa káwa ìmáàmù gan sọ lásán lẹ́pẹ́ àyè bàbá ti dákẹ́ yìí tẹ́ni kásìkì ni kájú wa lọ ẹlẹ́ẹ̀kejì àwọn tààwùrẹ̀ àdìníyà alànàfọkọ̀tà àlẹ́hà ìndàlẹ̀ hajà gbogbo àwọn tọ́lọ̀ ń kẹ́ tó ń bẹ lọ́wọ́ wa nínú bí táà lè náwó sí ìta àgbàládá òun náà ní káwa bá ṣe ṣe fẹ́ǹsì sí ìtẹ́ wọn ní ìtẹ́ ti wà nílùú ìwòkun báyìí ìtẹ́ ti wà ọlọ́run ti ra pẹ̀lú àṣẹ ọlọ́run àti ìkúnlọ́wọ́ àwọn bàbá ìmáàmù àti gbogbo àwọn àfẹ́sì tó wà nílùú ìwòkun àwọn ọ̀dọ́ eh, àwọn kan mójútó ni àwọn bàbá gangan ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n wà nídìí ẹ̀ wọ́n ní gbogbo àwọn tọ́lọ̀ ń kẹ́ eh, ọ̀rọ̀ ti délẹ̀ báyìí oye cement la ní ni block la ní ni o táàbì ṣe fẹ́ǹsì torí àwọn eh, alọ́kóló wọn ṣe kí ni kó kígbe àtàwọn afẹ́ ẹlẹ́bọ̀ tí wọ́n máa bèèrè lọ́wọ́ yòókù rẹ̀ pé sọ ní láti jẹ mẹ́wọ̀n wọ́n fẹ́ ṣiṣẹ́ kan àwọn abèrè pé ẹ dákun kí ni wọ́n ń pè ráṣù wọ́n lò ní díẹ̀ tá a bá kan nínú ọpọlọ nínú agbárí ọmọ èèyàn ni màmú kò bá ìyẹn kéré ní wa burú táwọn ìlú mi ṣe ọlọ́sọ wa ń bẹ̀ gbogbo àwọn tálọ̀ ń kẹ́ súnà yìí tá a bẹ̀rẹ̀ yìí súnà yìí ẹ àwọn náà ti ṣètò nílùú tiwa náà níwájú àfọ́n ẹ̀hẹ́ àti ṣètò pípé àwọn agbọ́dọ̀ nípẹ́ ó bàbá bàbá wa àwọn bàbá tiwọn náà lókè lọ́hùn pé wọ́n ń tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọlé báyìí gbọ́dọ̀ tó amókúta akọ méjì kan wọ́n ti fi sí lẹ́gbẹ̀ẹ́ mọ́ ní gbogbo ìtẹ̀sẹ̀ sókúta akọ lọ́kàn ni àbí ká wú ká gbé ọ lọ sí ibi lọ́dọ̀ àwọn yòókù rẹ̀ ní tẹ́ wọ́n kàn máa yẹyẹ sáré rẹ̀ ojú òtẹ́ yìí má jẹ́ wọn ojú òtẹ́ yìí má wú adọ́lọ́nkẹ́ ẹ̀dìkà kan wọn lọ́wọ́ النبي ما سن في الإسلام سنة حسنة كان له أجرها وأجر من عمل بها من بعده gbogbo ẹni tó bá dá nǹkan kan lẹ̀ tó jẹ́ ń tó dáa gbogbo blọọkù ẹyọ kan tààrà símẹ́ǹtì ẹyọ kan tó filẹ̀ one thousand ten thousand hundred thousand tó filẹ̀ ìgbà táwọn yẹn bá ń sàǹfààní ní tẹ́ ọ wà láyé òṣìláyé ò ládàá yọmọ wọnú sàré rẹ yọmọ wọnú ìṣẹ̀rí rẹ anábìrì dáhùn tó gbọ̀nà àdàmà kọ́tà àmàlùfù ilà mi sàlàs bẹ́ẹ̀ bá ti dákẹ́ báyìí kankan sàǹfààní máa fi kọ́mẹ́ta sọ́dọ̀kẹ́tì járíà sàrà àti continue charity nínú continue charity ní kákọ́ mọ́sálásí nínú continue charity òun náà ní kákọ́ lẹ́kẹ́ àbí ká gbé igi kó lè sàǹfààní ká gbé kànga nínú continue charity òun náà ni pé kọ́ dáwọ́ sí tẹ́ mọ́sẹ̀ tún tẹ́ ṣe gbogbo àti owó rẹ̀ bá sì ń bẹ́ẹ̀ kò sí tẹ́tí wọ́n gbogbo wa bẹ́ẹ̀ tó nígbà ládàá gbogbo àti àti dáwọ́ síbẹ̀ kọ́ lọ́mọ́sá gbà lẹ́sìn fún wa gbogbo àwọn tí wọ́n ń pè káwá ṣàtúnṣe rẹ̀ àánú látọ̀dọ̀ ọlọ́run ọba kọ́ lọ́mọ́sá ìdarí ẹ̀sọ́dọ̀ wa kọlọ́ọ̀bà aláà kó ṣe tẹ́nà ní ìtẹ́ mùsùlùmí kó ṣe ní àyè àánú kó gbogbo mùsùlùmí tó bá wọ bẹ̀ gbogbo àwọn tó lè tí yé ọlọ́mọṣàjọ́ lọ yé wọn gbogbo àwọn tó ti yé àdáwò tí wọ́n fi ń dàrú mọ́ ẹ̀ lọ́wọ́ kọlọ́ọ̀ sọ níbẹ̀ torí ọmọ ṣẹlẹ̀ nígbà míì ọmọ méjì ti gbọ́ súnà yìí lábala ìtẹ́ òun náà ni. mọ́ ti gbọ́ súnà ká máa náwó ẹlòmíì mú kan lẹ̀ mú kan rí nana mèsì àmọ́ nínú fúnà tó ti gbọ́ yé òun náà ni pé ẹ̀mí ìbá kú tẹ́lẹ̀ àgbè lọ àwọn obìnrin mẹ́ta àwọn bá yarí wọn láwọn ọ̀lọ́tẹ́ wàhálà ti dé àbíòde wọn máa fòkú mọ́ra wọn lọ wọn máa fòkú mọ́ra wọn lọ tẹ́ bá gbé kó bẹ́ẹ̀ yẹn máa kàwé wọn náà ti pé bá bá òsùn lé tẹ́lẹ̀ lọ wàhálà ti àdáwọ̀ bẹ́ẹ̀ mọ́jọ sílẹ̀ ní fámìlì tó bá ti rí bẹ́ẹ̀ gbogbo àwọn tábàmọ̀ kí wọ́n dì í kí bàbá tó kú nísìnyí ẹ máa sọ fún bàbá kí bàbá sọ fún wọn wọ́síyà tí bàbá náà kọ́ sínú ìwé ipe ibi bá ti jáde láyé o oye ìtẹnikẹ́ni kíni kẹgbẹ́ mi lọ sẹ́nu pé àkọọ́lẹ̀ bàbá nì ó ti ká àwọn abọ́dà ńlápá àtàwọn sísá wọn táwọn ọgbọ́n kan yé yẹ lẹ́yìn náà ìtẹ́ gbọ́ yé ẹ farabalẹ̀ sọ fáwọn tí o fi kíni àwọn tí o gbọ́ gbogbo àdéhùn làkàyè ládàá rẹ̀ làkàyè ẹni wọ́n mọ̀ ẹni tí wọ́n mọ̀ nǹkan oye bóòlù ẹsẹ̀ máa bu gbégbé ní òṣè nígbà tó mọ̀ pàtàkì ẹ̀ dáwà wa ọgbà hikma ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọgbà dùà ẹ̀yẹ́ ọmọ yá mi dáwọ́ gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sì gbàdúrà ànábì àmà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ànábì àmà ṣàdúrà fáwọn tí ó fi yé Allahumma hidi qaumi fa innahum la ya'lamun hadha huwa manhaju rasulillahi sallallahu alayhi wa sallam ọ̀bẹ̀lẹ̀ wọn bá ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọṣà jágùn lẹ́mí ẹ̀sìn wọn tí wọ́n ti lọ láàrin wa ọlọ́mọṣà bá wa kẹ́ wọn àwọn tá a níyà tá a ní bàbá àwọn tá a ti lọ́mọ tọ́lọ́ fi sàdáwò ọlọ́mọdé tó kù lẹ́yìn fún wa mọ́ ọlọ́mọdé bá kẹ́ gbogbo wọn subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh.